sí olólùfẹ́ mi pẹ̀lú ọkàn tí a bọ́ yó tí a bọ́ sanra ni mò ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí fún ọ ní àkókò yìí torí bí ọ̀rá àgùntàn ti dùn létè tí oríkèéríkèé àti bí mùdùmúdù ẹran ìgbẹ́ ṣe dùn ní ẹnu bẹ́ẹ̀ ni ìfẹ́ rẹ ṣe dùn mọ́ mi ní okùn àyà dì mí ní ọwọ́ mú kí èmi rẹ̀ jọ rìnrìn àjò lọ sí abúlé wa fà mí ní ọwọ́ dání kí èmi rẹ̀ jọ rìnrìn àjò lọ sílùú ìbílẹ̀ bàbá mi torí ọwọ́ rẹ̀ tutù bí ewéko tí òjò ṣẹ̀ṣẹ̀ pa bí ẹni àtẹ́lẹwọ́ rẹ̀ rí múlọ́múlọ́ bí irun ológbò bí ọwọ́ èmi rẹ̀ bá lè wọ ọwọ́ tí a sì lọ́ ara wa mú pẹ̀lú àdéhùn pé a kò ní fi ara wa sílẹ̀ bí ìrìn àjò yìí tilẹ̀ gbé ọ̀pọ̀ wákàtí ọjọ́ ọ̀sẹ̀ oṣù tàbí ọdún pàápàá ó dájú pé a kò ní mọ̀ ọ́ lára gbọ́ mi yé òdòdó mi jẹ́ kí èmi rẹ jọ dé abúlé wa abúlé tí a kọ́ sáàrin gbogbo àwọn ìlú olódi ńláńlá abúlé tí ó wà nítòsí àwọn òkè ní pẹ̀tẹ́lẹ̀ rírẹwà ìfẹ́ ìṣẹ̀tàn ni wọ́n fi tẹ abúlé bàbá mi dó ìfẹ́ alọ́mọjà ni ó sì ń jọba wọn ìfẹ́ òtítọ́ ni adé ìṣẹ̀ǹbáyé tí ọba wa ń dé adé náà rẹwà púpọ̀ bíi góòlù tá a ṣẹ̀ṣẹ̀ yọ mọ́ ti ń dán yindínyindín èmi kò tuntun rírú adé báyìí mọ́ ní òde ayé onírúurú àwọ̀ ni ó wà ní ara adé ìṣẹ̀ǹbáyé ni àpá àbí tíyàn bá ti ń wò ó ni yóò sọ irú àwọ̀ tí èèyàn yóò máa rí bí èèyàn ti ń rí àwọ̀ pupa ni yóò máa rí funfun ni yóò máa rí àwọ̀ àlùkò ni yóò máa rí àwọ̀ ewé ohun mìíràn tó mú kí adé yìí ó yàtọ̀ sí àwọn adé mìíràn tí àwọn ọba ayé ń dé ni pé takọtabo ni bí ọba ti ń dé tirẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olórí náà ní tiwọn tí kò sì gba ibì kan yàtọ̀ sí ara wọn èéfì alámàjá ni wọ́n fi rọ ìlẹ̀kẹ̀ tí ń bẹ lọ́rùn àwọn ọba àwọn olórí pẹ̀lú gbogbo ìjòyè ìlú pátá ṣé orí ìlẹ̀kẹ̀ ni ó rẹwà ju gbogbo ìlẹ̀kẹ̀ èyíkéyìí tí wọ́n ń lò ní òde ayé lọ ẹ̀yẹlé ni wọ́n fi ń ṣe ètùtù kó dùn kó pọ̀ kó pẹ́ ní abúlé bàbá mi ní èyí tí ó túmọ̀ sí májẹ̀mú alálòpẹ́ láéláé pọ̀ngbà gbọ́ mi yé adọ́gbadélẹ̀ bí ìlẹ̀kẹ̀ mi ọ̀wọ́n ayé alábàtà ń bẹ ní abúlé bàbá mi torí ẹrú a máa ṣe bí ọba ìwẹ̀fà sì máa ṣe bí ìbọ̀rọ̀ kìnní bẹ́ẹ̀ ni alágbàro pàápàá máa jẹ ayé àjẹǹjẹtúnjẹ bí èèyàn bá bá àwọn alágbàro níbi tí wọ́n ti ń ṣe fàájì ní abúlé bàbá mi ọba ni ènìyàn yóò kọ́kọ́ pè wọ́n torí ayé tí wọ́n ń jẹ ọba ibòmíràn pẹ̀lú kò rí irú rẹ̀ jẹ bí wọn yóò ti wọ onírúurú ẹran ìgbẹ́ sínú àwo rèé bíi ìgalà ewújù ọ̀yà àwọn ẹran tí ó níṣu lára dáadáa tí wọn yóò sì tún máa fi ẹmu ògòrò sìn wọn a tún máa dá orin pé à ń jà é lóko bí àwọn ìjòyè ni à ń jayé e lóko bí àwọn ìjòyè ni orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè ni lórí iyán à ń jayé e lóko bí àwọn ìjòyè ni àyè gbà mí àyè gbà ọ́ ni àwa fi ń lo ayé ní abúlé bàbá mi kálukú ló ní òmìnira tí ó sì lè lo òmìnira rẹ̀ bí ó bá ti fẹ́ díẹ̀ kúnrẹ́rẹ́ kìkì pé kí ó má ṣe ṣi òmìnira rẹ̀ lò gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní àgbọ́túngbọ́ ẹni ọba ń kẹ́ abúlé wa kò jìnnà àmọ́ ìrìn àjò rẹ̀ gba ọ̀pọ̀ àkókò torí bí abúlé wa ti rẹwà tó àní bí abúlé wa ti dára tó ọ̀nà tí ó wọ inú ìlú náà kò sunwọ̀n torí bí èèyàn ti ń kan kòtò ni yóò máa kan gegele bí èèyàn ti ń sọdá àfonífojì olójú ọ̀gbàrà bẹ́ẹ̀ ni yóò máa rí àwọn afárá tí ó ti di ẹgẹrẹmìtì kọjá àwọn afárá tí wọ́n lè yalulẹ̀ nígbàkúùgbà ọ̀nà ni ò dáa ṣùgbọ́n abúlé wa wà pa torí bí èèyàn bá lè rọ́jú farada àwọn kòtò pẹ̀lú gegele tí ń bẹ ní ojú ọ̀nà wọ̀nyí ayé gbẹdẹmukẹ ni olúwa rẹ̀ yóò lọ jẹ bí ó bá dénú abúlé ayé alábàtà ayé fàmílétè ń ayé ìyá mi lọ́rọ̀ àwọn òrà mi wòó onítèmi àwòrán ìrìnàjò ìfẹ́ ni mo yà sílẹ̀ fún tèmi tìrẹ yìí bí àwa náà bá lè rọ́jú fọ àwọn kòtò àti gegele tí ó ń bẹ ní ojúnà ìrìnàjò ìfẹ́ yìí ó dájú pé dídùn ni ọsàn yóò so nígbẹ̀yìn gbẹ̀yìn o tèmi ni tìrẹ ní tòótọ́ Àyìndé Adé ọmọ onímàmá ò mebi ire o ire kàbìtì